الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أقول فون الله با تبع النبي ديدي صلى الله عليه وسلم pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo láti lè fi lékè gbogbo ẹ̀sìn pátápátá tó jẹ́ ọ̀kan ṣoṣo ẹ̀sìn tá mú padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ala

ó ní àwọn olùmọ̀ ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ sì ni àwọn ànábì ọlọ́run wọ́n fi díríàmù owó kan tí wọ́n ná láyé ni wọ́n fi sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi dínárù owó kan tí wọ́n ná láyé lòun náà owó tàwa náà wọn fílẹ̀ àti ogun tó jọmọ́ bẹ́ẹ̀ láyé in tí wọ́n fílẹ̀ náà ni ẹ̀sìn ọlọ́run eléyìí ni wọ́n fẹ́ ká dìmú ṣinṣin ká mọ́ kọ́sì ní gbogbo ìgbà àtàsìkò tá a bá ń wà nínú ìṣẹ̀mí ayé wa ká máa ṣàkíyèsí bóyá alékún àbádínkù torí pé al-iman iman náà bá ti ṣe ròyìn rẹ̀ sallallahu ta'ala alayhi wa sallam ó ní yazidu wa yankusu a máa lékún a sì máa dínkù a máa lékún bí tọ́hát nígbà tí ẹ bá ń tẹ̀lé tí ń wo ọ̀nà tó lè gbà lékún ibi tí ó lékè sí

òun ló fà tó fi jẹ́ pé tá a bá bímọ inú ilé ibi tá a bímọ sí lọ́dọ̀ ìyá àti bàbá ibẹ̀ ni máa jẹ́lé ẹ̀kọ́ àkọ́kọ́ in tó gbajúmọ̀ tó gbajúgbajà òun ni kí ọmọ ó jogún irú òṣèṣì tó bá bá lọ́dọ̀ àwọn òbí yẹn òun ló ṣokùnfà yí pé àwọn ọmọ tí wọ́n ń jáde ńbẹ̀ tí wọ́n gbòdo wọ́n dífíkọ́ọ̀tì láwùjọ láti túnṣe torí pé tọ́mọ bá jáde ńbẹ̀ tó gbòdo àdánwò ní fólùkọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló dẹ̀ ti gbòdo látinú ilé yẹn torí pé bàbá tí ó rè wọn tí ó gáìdì wọn pẹ̀lú ìlànà ọtọlọ́run fákídùn kò ní nǹkan tí ó fi tọ́ wọn kò sì fẹ́ gbọ́ kò fẹ́ mọ̀ torí ìdí eléyìí ọ̀sọ̀gírì kọ́lédù kẹ̀lé ọmọ kékeré náà mọ kọ́sẹ̀ àgbàlagbà wọ̀dọ̀yìn fi kọ́lédù kọ́wì bẹ́ẹ̀ náà tó lẹ ọmọ kọ́sẹ̀ lágbára wàlìmùtà alìmì kọ́lédù mọ̀álìm bẹ́ẹ̀ náà ni akẹ́kọ̀ọ́ mọ́ kọ́sẹ̀ olùkọ́ nígbà tọmọ gbọ́dọ̀ látinú yàrá bàbá àti màmá ẹ̀ ó tún dọ́dọ̀ olùkọ́ pàpàǹlagi ló tún bá pàdé wàhálì zọ́ọ̀hìrọ́ tí nǹkan bá ń lọ báyìí láha kóso rọ́tùhà aburú ńlá ni o sẹ́mọ̀ pọ́mọ tó gbòdó láti inú ilé ibi tí wọ́n ti bí ó dífíkọ́ọ̀tì fólùkọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ ni ọlọ́run ẹmọ̀ ráwọn ọmọ láwọn ilé ẹ̀kọ́ wa ní ìsìn torí páàrùn tó ka àwọn èèyàn kò ju pé lọ kàwé lọ lọ kàwé lọ èèyàn tó nǹkan nídìí alukoran mọ́ lọ kàwé lọ kàwé ẹ̀wọ̀n gbọ́gbọ́ lòun lọ́mọ ọmọ ọdún kan ọmọ ọdún kan àbọ́mọdún kan àbọ̀ sí méjì tí wọ́n fà ní tẹ̀tẹ̀ ní ń sọ fún èyí tó dàgbà tó fà ní tẹ̀tẹ̀ tí eléyìí ń fà ó wá fẹsẹ̀ kọ tí ń sọ pé ọya wèrè ọmọ ọdún méjì òdíndẹ̀ tó ti mọ̀ ọ̀rọ̀ tó kọ́kọ́ mọ̀ ni pé ọya wèrè ni láwọn ilé ẹ̀kọ́ táwọn èèyàn ń dálẹ̀ àwọn tí ń dálẹ̀ ẹ̀kọ́ lè máa jẹ́rìí sí sẹ́yìn pé oríṣiríṣi àǹgù ni wọ́n ti mọ́ ọmọ wá oríṣiríṣi nǹkan ni wọ́n ń bá pàdé lọ́dọ̀ àwọn ọmọ tẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti gbòdó láti lé wa wọ́n wá ń wò pé ó yege nínú English ó sì pass nínú math ẹ̀wà jubilate ẹ̀ tí màdánwò tó bá yín ọlọ́run kó mọ́sá sànú wà jálẹ̀ sheikul Islam Ibn Taymiyyah wọ́n ní rahimahullah wọ́n ní innal musharakata fil hadi zahir turithu tanasuban mutashakulan bayna al-mutashabihin aw mutashabihain yakudu ila muwafaqatin ma min akhlaqi wal a'mal wa hadha amrun mahsus wọ́n ní gbogbo àwọn èèyàn tán bá mọ́ fara kínra kò sí kí wọ́n mọ́ rí nǹkankan mú lára ara wọn débi pé fàínà lábìsà sí yába áhìlì ẹ tó bá waṣọ ọmọ òun náà fẹ́ pa pálapàla kan tí bá ń bẹ lọ́wọ́ ẹ̀tì lásìkò yẹn pé bóun ṣe múra yìí kò yẹ kó ń sọ̀rọ̀ báyìí àbí kò yẹ kó ń hùwà báyìí tán bá fi ìlú ha níbàdí lẹ́ẹ̀kan náà tó dédé gbọ́lù ìmọ̀ jó tẹ́lẹ̀ o tí ó kó láti sàlẹ̀ lókè wọ́n á wò pé àwọn tó ń wọ jẹ̀lábí funfun tegintengin báyìí tó wọ́n á fi fìlà lé tó lọ́wọ́ àkójọ mẹ́rin látòkè lọ́wọ́ àkó lókè àbí lòun kó látòkè lòun kó wá sálẹ̀ yóò karakò torí bó ti ṣe múra bí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ni ọlọ́run tí wọ́n jólùmọ̀ wà láàbìs lè sì yáàbìs jùnd ẹni tó wọṣọ àwọn ológun tó yé kódà ẹni tó wọṣọ àwọn ológun tẹ́ wọ́n ogun tẹ́ bíi kó ń hùwà bíi wọn bíi kó ń ṣe ìṣesí wọn ẹ máa ṣàkíyèsí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n pè lẹ́kọ̀ọ́ àgbà àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àwọn bàbá bàbá tẹ́nìkan nu wọn nú àwọn tí wọ́n jẹ́ wọ́n fọ́ọ̀lù síbi nǹkan tí mò ń wí tí wọ́n ń kẹ́kọ̀ọ́ àgbà lọ́wọ́ báyìí tí wọ́n bá ń gbọ́ lẹ́kítọ̀ wọ́n mọ̀ sọ pé bẹ́ẹ̀ ni sábà ti lè pé mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún nù kíláàsì mọ̀mọ́ bàbá bàbá olùkọ́hùn náà sẹ́ yóò sẹ̀ tún mọ́ tírìtì wọn bí ọmọ primary àbí secondary ní ẹ̀yin màmá ẹ̀ ti dàgbà tayọ tẹ́sí ewó láriwo báyìí ẹ̀yin bàbá ẹ ti sùúrù bí ọmọ primary náà ni torí wọ́n ti bára wọn lákẹ́kọ̀ọ́ wọ́n wò pé táwọn náà bá délé náà wọ́n tún wá kárakò àwọn náà tún máa bọ́mọ wí ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ ń gbádùn ariwo yín pọ̀ àwọn náà fariwo han olùkọ́ létí kíláàsì téèyàn bá ti bá rẹ̀ níṣe sí kan yóò kọ́ sí gbogbo eléyìí wọn wá fẹ́ kó lapa burú lára wa wọ́n fẹ́ ká kíè sára inú fà tó jẹ́ pé láwùjọ wa lónìí ìkọ́ṣe àti fọlofọ́ló ó pọ̀ jù ó yẹ ká ṣàkíyèsí mọ́ńtà hùdúnà minhudinakum ta lè fẹ́ gba ẹ̀sìn yín lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ṣe mistake mistake yẹn èyí tó ṣe correct ó wà ń bẹ̀ èyí tó ti yíwọ́ ó wà ń bẹ̀ ọ̀dọ̀ ọba aláwo ni wọ́n máa ń fọmọ sí pé kó lọ wọ́n máa ti pé àfá àfá tó àmọ́bí ta fẹ́ jẹ léyìn gbà ní ìsìn àmọ́bí fẹ́ dàgbà àfá la hawla wala billah alifu tó yé mọ̀rọ̀gbọ́ báyá ibi tí wọ́n ti hún nìyẹn alif alif sí ní òdè lárúbáwá 1000 ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ wá ẹni tí é jẹ́ nìkan mọ̀rọ̀pẹ́ tí fi pè nípa pé ẹlòmíín sì léèyàn tó jẹ́ tó five thousand lẹ́yìn ẹlòmíín ní ten thousand lẹ́yìn ẹni tí ń rọ́pò at least èèyàn one thousand tóyé alif ní òde lábáwá one thousand ní jẹ́ bẹ́ẹ̀ ó ní alfa tó wá di pé onítìyìn òun ló di ẹni tó di alufa táwọn èèyàn kan lẹ̀ pé lálùfá ń kọ́ tó yẹ pé èèyàn ten thousand tí ń bẹ lẹ́yìn ẹ̀ wọ́n da alufa wọ́n di babaláwo wọ́n da lárì mọ́lẹ̀ wọ́n da lásokọ́ wọ́n da lágbèkọ́ wọ́n dọ lọ́ya wọ́n dọ lọ́sùn wọ́n dẹ̀ tí ń di tí wọ́n dẹ̀ tí ń pe àkàtú burúkú tẹ́ ń pe àlùjànnú ibi táyì ṣe ti wáyé nìyẹn làwọn olùmọ̀ wá fi ní gbólóhùn olùmọ̀ ló dáa púpọ̀ jù lásìkò yìí tẹ́ bá ti sọ pé àfáà àwọn yóò sá sẹ́yìn tó yẹ kan súnmọ́ ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú àwọn èèyàn ní nóò ọ̀tá aráàlú nílùú tó dá ọ̀rẹ́ aráàlú sí ni ní nàìjíríà ọ̀tá aráàlú wọ́n ní ẹyin ẹjọ́ ọ̀rọ̀ ètò mínú bẹ́ẹ̀ dákun o bẹ́ẹ̀ bá kọ́ ayé ní sísan ẹ̀kà tó ń dákun ni o bẹ́ẹ̀ nílùú tó sì kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lónìí bẹ́ẹ̀ bá sọ́ra lufa ó lè sọ pé nákàlí kan ní àdúrà kan ní àtẹ ka kódà àwọn tí ara wọn wọ́n fọ́nra lóko bàbá kan ọ̀nàbà ìsàlékún kẹwọn wọn láwọn sí àrùjọ̀nú sì yọ sojú mi bàbá ti ń sọ fún ẹni tí wọ́n ń sọ fún bàbá yẹn sọ fún àfa àwà tèmi tẹ̀lé jáde níjọ́ náà pé wọ́n láwọn fọlọ́ bọ́ra pé àrùjọ̀nú sì yọ sáwọn nulẹ̀ láì sọ fáwọn tẹ́lẹ̀ páwọn pálùjọ̀nú ò yọ. àwọn míì tún gbé gba ọ̀rọ̀ ìbìbò eh, míì nákàlínú ẹnìkan yọ sí ọ ànábì ló ń tàn ṣé nákàlí kan bẹ tí ẹ̀rọ fà tánà bí ó fi yọ sí yàn ńgbà tó rí ńgbà a máa gbọ́ ńgbà wà ránà bí sẹ́ ẹ̀wà ni ó máa ròyìn bá náà bí sẹ́ jẹ́ èèyàn kan tó sígbọn lẹ̀ báyìí ni tó ga ó dúdú ọmọ ọ̀sọ́ aláwọ̀ funfun pọ̀ ti ṣe mistake ma dà kò burú funfun ni àwa ròyìn bó ṣe rí lóòótọ́ kí wọ́n á lọ àwọn sọ ló bá tún yí sẹ̀rí àmọ́lẹ̀ tó bá tún jẹ́ pé nǹkan tó ti tako tí ń bẹ́ńlẹ̀ lákọọ́lẹ̀ àkẹ́sà náàbì lórí èṣù gan tó dára òfúnfún lórí bàbá yẹn nílò ń bá rí àlùjànnú páwọn ò lè kígbe táwọn bá kígbe ọ̀ràn dé ọ̀dọ́ kan sọ fún mi lẹ́nujọ́ mẹ́ta bàbá tí mo wì ti lọ àlùkìámà ọ̀dọ́ kan ń bẹ láyé ó ní àlùjànnú ó ní òun olóhùn olóhùn sì wà ń bẹ̀ fún bíi three five minutes tó ń wó èèyàn tó yọjú sí báyìí pẹ́nìkan náà ló fún un ní tóun ó fà ó nígbà tí ó tó ṣẹ́jú márùn-ún ló ń bá bẹ̀rẹ̀ sí gbọ̀n òun ò bá fa nǹkan kan mọ́ ẹnì kẹtì tó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ kẹta nínú ẹni tó kọ́ mi lẹ́kọ̀ọ́ ni kìí so ń bídíà kìí ṣe kìí ṣàlùfáà wọ́n sì kọ́ mọ́sálásí àwọn ènìyàn lọ́hùn kọ́ mọ́sálásí wọ́n ní tọ̀ àfáàwà ẹni kọ́ mọ̀ sí ìmámù ń bẹ̀ àwọn kan tí ẹ máa ń jà sí pé náà àwa ni ìmámù àwa àlè gbà bóyá lọ́tọ̀dọ̀ wọn ló ti wá lọ́wọ́ àlà ní sì gidi bá wọlé tó bá wọlé bá àfáàwà tí mo sọ àwọn náà ń bẹ láyé àwọn ni àwọn sì ti jí kalẹ̀ táwọn ń kàlù Kùránì tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í ṣe pé báwọn lójú oorun wọ́n ní gbogbo ẹ̀ náà ẹ̀mọ táwọn ọmọ skul mọ́ lò yẹn wọ́n ní kò gàjù àtórí àtàyà àti tán àtẹsẹ̀ kò dúró là lọ ní bá yan kiri inú sitting room àwọn ọ̀sán kálímọ̀ kan àwọn ń ka Kùránì àwọn ń bojú wò àwọn ń ka Kùránì àwọn ń bojú wò nígbà tó sùn ló bá lọ fẹ̀yìntò gírí ló bá gbàbẹ̀ jáde ilẹ̀ sì mọ́ àwọn ògbóró òtútù àwọn ògbóró ẹ̀fọ́rí àwọn tún lọ iṣẹ́ padà ẹnìkan tó tún wá bá nìkan tó tún jẹ́ pé gbogbo ń tà ń sọ físíkà kí sọ̀rọ̀ ayé ìjọ́un tó wá bá ẹnìkan tí ń ṣe wá sí pé òwò ń bú àwọn àjẹ́ ìwọ lẹ́nu ẹ obìnrin bìnrin fa ìyá àgbàlagbà lọ́wọ́ ni òní dọ̀la oníwàásí ní àyàfi tó bá jẹ́ pé kìí sọ̀rọ̀ ọlọ́run ló ń sọ pé èèyàn kan ló ń target tó fi ń ṣe wá sí i pápọ́rọ̀ ọlọ́run ni ìwọ ìyá àgàn òní dọ̀la ó tún jẹ́nu Ramadan báyìí náà lọ́dún náà wọ́n náà fà sọ pé ńgbà tó ń délé òun ò fi ṣe ti pé òun ti dé sí padà fún òun ò sùn mọ́ wá àti alẹ́ náà sì ní tẹ́lẹ̀ ló ń bá tún tún àlùwà láṣẹ ló ń bá ń ka koran àwọn ò sùn títí tílẹ̀ fi mọ́ àmọ́ kílẹ̀ tó mọ́ ńgbà tó débi after three ìyá ìyọsọ́hùn ní òhò ìyá òun gangan yọsọ́hùn ní òhò ọmọláàbí pé ò ní dọ̀la ló ń sọ fún ọ̀hún kó tó lọ ọ náà sọ pé ò ní dọ̀la sẹ́ẹ̀ àfáàní tó ń dìsọ́ kan ńgbà tí ń sọ̀rọ̀ yẹn jọ́ kejì ni pé tí kú ọba dé lóòótọ́ kó bá mi lórí ẹni tí ń sin lọ́hùn tọ́rọ òun náà mọ̀ bọ́n ó dọ̀là àbọ̀ ní dọ̀là lóòótọ́ wọ́n ní ṣùgbọ́n wà tó ń pe sọ̀látù sóbì lákọ̀ọ́kọ́ òun wò pé àlùfájìrì náà sáni wọ́n tó pe àsọ̀látù kọ́ irúmìnà náà òun tó lọ jọ ìjà máa àfìgbà tó ń rí kọ́ọ̀lù látàdúgbò bí táṣọ sọ àti pé ìyá yẹn ti jáde láyé inna Allah yudafi 'anil ladina amanu ẹni tí ń sọ̀rọ̀ yìí kìí sí babaláwo kìí ṣe tó so ń dè kọ́lé kìí ṣe tó so fún pa tí ẹ̀ bá dúró tọ́lọ́run tó kọ́sẹ̀ àwọn ẹni ọlọ́run ó ti tó ànábì wa sallallahu ta'ala wa sallam kìí so ló ń dè kìí so ń fún pa kìí so alufa wọ́n sì pọ́lísì ìran ẹ̀ẹ̀mọ́yẹ ọ̀nà tí wọ́n gbà ọ̀nà physical combat wọ́n gbà kò ṣiṣẹ́ ẹ̀já gbógun ti wọ́n jẹ́ jagun bádìrì ni wọ́n jẹ́ jagun bádìrì ni wọ́n jẹ́ jagun kandak ni ogun azab ogun pọ̀ tán gbé tà ànábì wa sallam wọn ò rí pa ó ká fún májèlé jẹ ó sì jẹ́ odidi iṣẹ́ láabi tí ọlọ́run ní kíjì gbé lòmú suratul falak àti suratul nasi wá wọ́n ta kókó àkàrà bá sọ́nà mọ́kànlá ọlọ́run sọ sórà méjì kalẹ̀ fánàbí sallallahu ta'ala sallam suratul eh, eh, alfalak àti suratul nasi ọ̀kan àyà márùn ọ̀kan àyà mẹ́fà ó jẹ́ dèédé kókó mọ́kànlá bójútó ọlọ́run bójú jìbìrì ti ń kà tánàbí ń ka àyà kọ̀ọ̀kan ní kókó kan bàjẹ́ tí mọ́ kọ̀ọ̀kan láti bàjẹ́ onísúnà kankan ò sọ pé àwọn níbi yẹn ò sí tọ́lọ́pọ́ lọ́n sọ pé òun wọn a fẹ́ ká kọ́sì àwọn ẹni bí yẹn ni a mọ́ kọ́sì àwọn ẹni bí lọ́lọ́run wí ẹni tí ó bá kọ́sì ànábì sọ̀sálàm kò ní jẹ́ ẹni tí ó mọ̀ jàkárabá pé wọn dì èmi ní ó tèmi ẹ mọ̀ ń ó ti tó fún gbogbo ẹni tó bá yẹ pé ń sin lọ́hun kí ó sì máa tẹ̀lé tẹ́rọ ọlọ́run kó máa tẹ̀lé tànàbí sallallahu ta'ala sallam ó ṣe sí kẹ́lẹ̀ kan sọ fún wa pé ah abẹ́ ìsírí nǹkan abẹ́ ìrà ah, àdánù ọ̀bọ̀ àdánù wo ayọ́nà ah, àwọn ọkùnrin ti rọ̀ bá ti sọ yẹn àwọn gbólóhùn tó kù tá náà rántí ọlọ́run bá ń kọ́ tó yẹ pé àwọn olùbìlá ìmúna ṣètọ́ ọ̀rọ̀ jim arọ́bìnrin ẹjẹ́ ńlẹ́ kan sí yín àbí méjì àníbi sallallahu ta'ala sallam ó ní ẹ̀yìn yòówù tó bá ti dórí ibùsùn rẹ̀ tó pa ọwọ́ rẹ̀ méjì kó sì sàlùwàlá kó sì pa ọwọ́ rẹ̀ méjèèjì pọ̀ kó tàfálà sí atẹ́gùn onítọ́ díẹ̀ kó ṣe bẹ́ẹ̀ sátẹlẹwọ́ yẹn kó ka suratul eh, ikhlas kó ka ìyẹn kó lọ́wọ́ Allahu ahad kó ka délẹ̀ kó ka suratul falak èyí tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànábì sọ̀sọ́là tó fi ba àkàrà báyẹn jẹ́ kasawatul falak sínú àtẹ́lẹwọ́ yẹn kó gbẹ́nu sí dáadáa nígbà tó ti pa méjèèjì pọ̀ kó gbẹ́nu síbẹ̀ kátẹ́gùn ọ̀nìyàn mọ́ bọ́ sára àtẹ́lẹwọ́ yẹn kasuratu nas ó jẹ́ sóra mẹ́ta wá fi pa orí wá fi pa gbogbo ojú láti orí délẹ̀ débi tọwọ́ bá dé lára sebẹ́lẹ̀ kejì sebẹ́lẹ̀ kẹta ọ̀kan nìyẹn nínú ẹ̀ ẹ̀ẹ̀kejì tó tún dàbí irú ẹ̀ ó ní èèyàn ò ní ka ayatul kursi lórí ìṣesí yẹn tó ti dérìbù sún ẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá sallallahu ta'ala sallam ó ní harisu ó wà bá látọ̀dọ̀ ọlọ́run fún alẹ́ ọjọ́ yẹn Allahu akbar ó mọ̀ pé ó mì pé wà á tún kàtọ̀la fún tọ̀la wà á kàtọ̀túnla fún tọ̀túnla ẹ dákun sí ní wọ̀nyẹn la gbogbo nǹkan tá à ni wọ́n ti gbégbé kúgbélé hàn lọ́wọ́ pé omi ìwà tó sọ bí wọ́n bá tún jí nídàájí tó ti sọ ọlọ́run sọ fún wa òjíṣẹ́ ọlọ́run sọ táàwì tá a bá tají pátápátá tají ó sọ táàwì bẹ́ẹ̀ náà làwọn tí ń kọ̀ṣà àwọn ẹni bí ti ní tí wọ́n wù yàtọ̀ sí tó jíṣẹ́ ọlọ́run bá là kalẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ kan wọ́n náà sọ fún pé tọ́ bá ti jí o má sì sálámù sí ọmọ dá padà kí tí tó fi débi àlàpọ̀ ògiri tó fi lanu sí kí ó sì ya wèrè ni báwo yẹn ṣe máa wí tó wá pé àlàpà tó lanu ló kọ̀ọ̀kan máa wá kiri ó ti mọ̀ yìí tó súnmọ́ lé wọn ó ti mọ̀ yìí tó jìnà bí wọ́n bá sì sálámù sí lójú ọ̀nà kò gbọ́dọ̀ dáhùn àfi kó débi àlàpà kó wá lọ ka àkàtú sí ẹnìkan ní àǹtí òun ó lọ gbàgbàkúgbà wálé àkàtú yẹn wá pọ̀ kòkò àti há sórí àbúrò ló wá ní ilé ìwẹ̀ ni ó sì ti kàkàtú tóun bá ti ń wẹ ọṣẹ yẹn náà lọ́mọ kàkàtú yẹn o wà ní máa kà fún mi ní ẹnu ilẹ̀kùn òun wá ń gbà lọ́wọ́ ẹ̀ láti inú ilé ìwẹ̀ ọmọ òun ti di onísúnà lọ́mọ tí ń pè látẹ̀yìn ilẹ̀kùn onígbà tóun náà dá kàmọ́ tóun kéré òun lòun kà látẹ̀yìn ilẹ̀kùn láti ń gbé wọnú léwẹ̀ kò sí nǹkan tọ́mọ yóò mọ̀ ṣe láyé yóò ní nǹkan kan tọ́lọ́run ti fẹ́ ká ṣe tí wọn ṣe tí wọ́n fi kọ́sì ẹlòmíì níbi kan tí wọ́n fi rọ́pò àwòkọ́sì àwọn ẹni rere ibẹ̀ láti ti là bẹ̀lá tó dá anábìá Muhammad sallallahu ta'ala sallam suratul azab surat atira ya 21 laqad kana lakum fi rasulillah أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا wa sallallahu alaihi fún ẹni tí ó ń bẹ̀rù ọlọ́run àti ọjọ́ kẹyìn tó bá jẹ́ pé ń bẹ̀rù ọlọ́run àtọjọ́ gbọ́dọ̀ kí á mọ̀ ní o ẹni ẹlòmíì ti bẹ́lòmíì ti ń gbọ́ tẹ́lẹ̀ tí ti ń gbọ́ ní ìsìn náà ni pé ẹ jókòó bẹ̀ ẹ̀ máa ànábì gan tẹ́ ní àmọ́ kọ́ sí tí wọn ò sá sí ẹbá ti sọ nìsìn sọ́lọ́wọ̀n wà là tí a bá tó wà rí nǹkan mọ́lẹ̀ ni ṣe bí n tó kà tógun fi sẹ́ náà ló sọ pé ká máa kà yìí àbí nǹkan ẹwo tíra hisunil muslim ẹ rí i pé ó pé méjì ó pé mẹ́ta ó tún lè jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà tí wọ́n kó jáde pé ntànàbì tó fi ṣèṣúra olùmọ̀ mélòó ló ha gbogbo ẹ̀ sórí omi ń bẹ tá a bá fẹ́ lò tá lọ mu ó wà pọ́kẹ́tébù tí mo mú kiri mo wọnú ọkọ̀ mo fẹ́ kàǹtàntà ní àkàtàbá wọnú ọkọ̀ mo gẹṣin mo fẹ́ kàǹtàntà ní àkàtàbá gẹṣin mo sọ̀kalẹ̀ ìtẹ́yìn bá fi hà sórí yóò yẹ bẹ̀ wò gbogbo nǹkan yẹn pátápátá gbogbo situation tí yẹn bá rẹ̀ mo ń lọ bí tẹ́rù ti ń bà mí kódà bí yẹn bá lọ fún interview lọ kàǹtà ní kéèyàn kà nígbà tí yẹn bá ń lọ bí tẹ́rù ti ń bà tí èsè pé bóyá àwọn ẹni bí gan ní lọ bá pàdé ń bẹ̀ torí interview àmọ́ kóyàn láyà jẹ kéjì sàwọn ọ̀tá ló fẹ́ lọ bá pàdé ń bẹ̀ inú bí jẹ́ pé tá bá ṣe interview fún yàn a máa sọ pé ẹ béèrè béèrè ẹ sì kàkọ́ọ́lẹ̀ fẹ́ẹ̀ pé ńgbà tó bá kò nìkan ti ń kọ̀ nǹkan lẹ̀ kò yẹ mọ́ a fi mọ ability onítọ̀hún ẹlòmíì máa mọ nǹkan tó yẹ pé ibi interview wọn ti kó láyà jẹ tí ó dẹ̀ bá ń ṣẹlẹ̀ kí àdíkìrì tí wọ́n sọ pé tó nípa tẹ́rù bá ń báyàn tó bá jẹ́ pé ní ibi ní bẹ níbi téèyàn lọ yẹn lóòótọ́ ó ti kó ń bẹ̀ tán ó ti bá tiẹ̀ lọ́kàn tó ronú pé wọ́n fẹ́ ṣe bí tí ò ní jẹ́ téèyàn mọ́ ọ̀dọ̀ anábì láti bá gbogbo nǹkan yí pàdé sallallahu ta'ala sallam tálẹ́ oní náà tó wá fẹ́ sọ̀rọ̀ lónìí tó wá sọ pé níta abálọ́dọ̀ anábì kò wọ́tẹ̀ àbí kò tó tó fi wá di pé wọ́n fi nǹkan míì rọ́pò tí wọ́n fi wọ́n kọ̀ sí àwọn ẹni ibi táwọn àfáàsì wá di babaláwo tẹ́rù ń bani láti bá wá pè hàn láàfa èèyàn wọn dànù torí pé àwọn bàbá lọ́wọ́ ọmọ sábà pè bẹ́ẹ̀ táàfáà mi tó pẹ̀lú láàfá ọmọ lérí àlùjànú léka lérí àlùjànú lórí mímbà lọ́jọ́ júmà pé a pé kálùjànú lọ ṣe báyìí sálùjànú yàwá jẹ́ múmin àlùjànú tẹ bá náà ń ṣe dédé tòrútòrú kìí ṣe múmin ní wàláhì láàzím àwọn tọ́lọ̀ ń pè ní ṣètọ́nù nìyẹn tẹ́rù pé irú mọ́ọ̀mù yẹn tó bá ti fèrè hàn bẹ́ẹ̀ kí lẹ́yìn jẹ́mọ̀ tó ń wá lẹ́yìn ẹ̀ àbáwọn aláyẹ̀wò ṣẹ́ talẹ́rẹ́ fi jọ ẹ wa wá ẹ gbọ́dọ̀ wá díẹ̀ ẹ wá díẹ̀ ló pé aláìlómi sọ pé à kùránì wọ́n fi yẹ̀ ta ni aṣíwájú ẹ̀ tí ma fi kùránì yẹ̀ nǹkan wò sáànàbì náà bá bàbákì sallallahu ta'ala sallam ala awọn ta ni wọ́n tún sọ fún ẹja wa gbogbo ọ̀nà tábàgbà torí tọ́lọ́ mọ́ pẹ́ tèṣù ní mọ́ yá ọyọ ẹja dábọ̀n kọjá èyí tí tẹ́ ń para irun láyé kó tọ́jú ìgbòdà kìámọ̀ ọjọ́ tí ò ní sí títán mọ́ ìlànà ẹbọ wá gbajúgbajà wọ́n ní ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ìtètè ìdáhùn subhanallah wàlà haúlà wàlà kúwọ́ta ìlàdìlà ṣára lọ́ọ̀lù mùsùlùmí náà kìí dáàbì rọ̀súùlì ọlọ́run pé ànábì lásìkò tá à ń sọ̀rọ̀ yìí nínú rọ̀mọ̀dánì àwọn èèyàn tètè bóyá àwọn èèyàn wà ní ètìkáàfù àbí kan ti kó ní ètìkáàfù òjíṣẹ́ ọlọ́run wọn ti kọ́sẹ̀ ẹ dákun bí èèbá ṣe pé ìmánì rọ̀ mọ́kàn iṣẹ́ ẹni tí ó ṣàìsàn tó fi ibi títí ń wájẹ̀ múlẹ̀ fún one two days ṣé kìí ṣe ìrọ́jú ká tó wá sọ ten days tí èèbá ṣe pé ìmánì rọ̀ mọ́kàn àwòkọ́ṣe kan náà àwòkọ́ṣe ẹni rẹ nìyẹn èyí ṣe táàtún wá padà síbi ìbìbì tàbí ìdànù ní nǹkan tí ó dá sáfún mọ́ kó jẹ padà ìbáàdà ni ẹni tí ò lágbára àti fi sẹ́yìn ẹlẹ̀ ó ní òun sì máa wọbẹ̀ lóru òun máa kó lálẹ́ bẹ́ẹ̀ dán gbà síṣẹ́ tí wọn ò fún lọ́ludé òru náà ń gbọ́ pé àsìkò òru gangan òun náà láti láìlà náà la pè láti pè ní láìlà òru àwọn èèyàn wá fi oríṣiríṣi nǹkan míì wọ́n fi rọ́pò ìkọ́ṣẹ́ ànábì sallallahu ta'ala sallam níbi ìhùwàsí níbi ìsọ̀rọ̀ sí níbi ẹ̀sìn wọ́n fi nǹkan mí rọ́pò ẹni tí wọ́n mọ̀ wá júwe nígbà míì wọ́n dáadáa parọ́ mọ́ ànábì wọ́n ti mọ̀ pé àwọn ò lè júwe ẹlòmíì tí wọ́n á supersede ànábì sallallahu ta'ala sallam wọ́n wà ní ànábì máa ṣe wọ́n wà máa lọ ọmọ túláàsì ọlọ́run ọba wa ti mọ̀ pé wọ́n parọ́ mọ́ òun ọ̀nẹ́ni tó bá ń parọ́ mọ́ òun ọsọ̀rọ̀ bọ́rọ̀ ohun sọlọ́lọ́wù táwọn sọlá ń pé ọmọ kẹ́dẹ̀bà aláìyà mùtàámìdán ẹni tó bá mọ̀ ọmọ parọ́ mọ́ mi fọ́lì àtàbáwò àmọ̀kọ́dà òmìnà náà kọ́ máa wá bí ó sì kọ́ máa ràn kó ti máa mọ̀ pé òun dé sáyẹ̀ nínú náà gbogbo kó wá ló láyè nínú àtàlùjẹ́nà tí èèyàn bá ṣiṣẹ́ iná ayé ó ṣòfò kò sí attachment náà àlùjẹ́nà àti iná kálukú láyè tó tó lò tí èèyàn bá ṣiṣẹ́ iná ayé ó ṣòfò ni lóńtọ́ wọn fi wà lálùjẹ́nà fáwọn kó sálùjẹ́nà lábọ̀dé wa

tó ní kọ́rù náà sì kọ́ ní àwọn tó dáa jù ní best of mankind nínú gbèsè ayé àwọn tó bá mi lògbà tán gbà mí gbọ́ àwọn ọlọ́run ròyìn yìí o. àti àwọn ẹni tí ó gba iwájú. tán gba iwájú. àwọn ẹni kìíní nínú àwọn tí ó ṣí kúrò ní ìlú àti àwọn alátìlẹyìn. àwọn lansor. àti àwọn ẹni tí ó tẹ̀lé wọn ní ìwà rere. àtàwọn tó tẹ̀lé àwọn méjèèjì pẹ̀lú ẹ̀sìn lọ́nà rere ọlọ́run sì yọ́nú sí wọn. ọlọ́run yọ́nú sáwọn tá a wí. àwọn náà sì dunnú sí. inú wọn dùn fún orí tọ́lọ́run ṣe fún wọn. ó sì pa ẹ̀ṣẹ̀ àwọn ó sì pa ẹ̀ṣẹ̀ ọgbà àwọn ọgbà ìdẹ̀ra sílẹ̀ fún. ọlọ́run ti bá wọn ṣàdéhùn pé wọ́n wà àlùjànnà oníkẹ́. àwọn odò sì ń sàn nísàlẹ̀ igi. àlùjànnà akérèmọdò tó ní sàn lábẹ́. àti àwọn èso àlùjànnà náà. àtàwọn èso dídùn. wọn ó ṣègbére ní sínú rẹ̀ láíláí. èyí jẹ́ èrè ǹjẹ́ tí ó tóbi. in tó fa èrè ni pé wọ́n kọ̀ sí ànábì sallallahu ta'ala sallam in tó fa èrè yìí tí ó mọ̀ jẹ́ tàwọn ẹlòmíì tí ètò ń ṣe mọ̀hájì àjọ àǹsọ̀r ni pé àwọn èèyàn yẹn náà tún kọ́ ṣe mọ̀hájì ní àtàwọn àǹsọ̀r torí wọn ò sì ṣe wọn ò sì wà hù ọlọ́run fún wa nírò wípé mọ́jẹ̀mú tí dáadọ́ fi tọ́ sí wọn òun ni kọ́ ṣe ànábì sallallahu ta'ala sallam nínú ààyè míì nínú alukuran ọlọ́run ní nígbà tí nira dójú ẹ̀ wọn padà lẹ́yìn ànábì sallallahu min ba'di ma káàdà yàzíégù kò lóòbò fàríkì minhum nígbà tí nira tó le débi pé èèyàn fẹ́ lè sọ pé òun ò ṣe mọ́ ó tó gẹ́ ìnira tó débi pé tẹbá ráyà Ọlọ́run ti gba ìrònú pìwàdà ànábì. Làkùtàbà lọ àlànàbì. Àti àwọn tí ó fi lé sílẹ̀. Àtàwọn tó fi lé lẹ̀fọ̀nálẹ̀. Àti àwọn olùrànlọ́wọ́. Àtàwọn ansọ́r. Àwọn ẹni tí ó tẹ̀lé. Wọ́n tẹ̀lé ànábì. Ní àkókò ìṣòro. Nígbà tí nira dojú ẹ̀. Lẹ́yìn tí ọkàn ìjọ kan nínú wọn fẹ́ yí. Allah akbar nira débi pé wọ́n fẹ́ sọ pé àwọn ò ṣe mọ́. Àmọ́ kò wọn ò ṣe bẹ́ẹ̀. Ìnira sì débẹ̀. La hawla wala quwwata illa billah. Ìjọ́ mọ̀ mẹ́lòmíì máa sọ̀sọ́kú sọ lónìí sísúnà tọ́lá àti tànàbí sọlọ́lọ́wù tàṣọ́là tí ìrìnàrà bá dójú ẹ̀ àbá ìsàn tẹ́ ń sọ pé à ẹ má wojú tù sí ẹ má wojú tù sí ẹ má wá àlàáfíà kọjá ìtọ́lọ́wọ̀n bá ṣe lẹ́tọ̀ fún yín ẹ jẹ́ gbẹ́nu yín lọ́wọ́ ẹ jẹ́ pé káfáwọn ẹ̀wọ̀n débi mọ́ torí sọkúsọ tó máa wá sọnù àwọn dókítà láwọn ò rí nǹkan kan ṣe lẹ́yìn náà lẹ́yìn náà ó gba ìrònúpìwàdà wọn ọlọ́run gba ìrònúpìwàdà wọn dájúdájú ó sì jẹ́ oníkẹ́ aláàánú fún nínú suratul baqara aya two seven two sixteen and um, two fourteen ẹ bá àwọn ọbẹ̀ náà tí màá ṣe mistake ọlọ́run sọ̀rọ̀ àwọn tí wọ́n tẹ̀ lánàá bíi sallallahu ta'ala sallam níbi tára ni wọ́n dé pàápàá jùlọ ebi ebi táwa ń pariwo lónìí tàlẹ́ sébi pa wá tó sébi ẹ̀rákùn sébi pa wá tó àwọn sàbẹ̀ ni. naam tàbí ẹ̀yin rò pé ẹ̀yin yóò wọ́n bàjẹ́. amhasi rusum antabi kòlìjánà ṣe ẹwẹ́ bá òjẹ́nà ọlọ́run dákun fàjọ́nà rọrùn fún wa mọ́sà sàmójúkọ àṣìṣe wa ọlọ́run ṣe fẹ́ wà òjẹ́nà abẹ́ rò pẹ́nu lásán ni. nígbà tí irúfẹ́ ohun tí ó dé wá bá àwọn tí ó ṣíwájú yín kò tí. ẹni tẹ́ ẹ wò ni pé ẹni pé a ti máa ń sọ̀rọ̀ ẹ ti pẹ́ ẹgbẹ́ ntẹ́ǹsì àti ntẹ́ǹsọ yẹ̀wò síta nábì àti súnà ọlọ́run ọlọ́run náà wà ń rìn fáwà sí àwọn tó ṣáájú nísìnyí pé ẹ̀yin ẹ kíyèsí tí ó jẹ́ sábàbí àlùjànnà àwọn tó ṣáájú yín náà a fi ìnira àti àìsàn kàn wọ́n. ẹ tẹ̀síwájú. a sì mì wọ́n jìgìjìgì. ẹ tẹ̀síwájú. tó bẹ́ẹ̀ gẹ́. tí òjíṣẹ́ àti àwọn onígbàgbọ́ tí àwọn onígbàgbọ́ tí wọ́n gbàgbọ́ pẹ̀lú rẹ̀ sọ báyìí pé. tí wọ́n fi sọ pé. nígbà wo ni ìrànlọ́wọ́ ọlọ́run máa dé. mọ́tà nasurullah màtà nasurullah kan ni wọ́n wá ń fa one thousand nísìn lórí awọ àtòrí ẹni mọ́tà nasurullah mọ́tà nasurullah mọ́tà ọmọ tó bí mọ́tà nasurullah tọ́lọ̀n tó wọ́n sọ pé Jibril lọ sọ fún òjíṣẹ́ mi pé àlà inna nasrullahi qarib. dájúdájú nísinsìnyí ìrànlọ́wọ́ ọlọ́run súnmọ́. ó súnmọ́ ló tó wí qarib tọ́lọ̀ máa ti sọ bẹ́ẹ̀ ó ti dé náà nù àṣà tọ́lọ̀ máa ti sọ pé bẹ́ẹ̀ àṣà ó súnmọ́ ó ti dé náà nìyẹn wọ́n bá tún ṣe sùúrù àwọn èèyàn ń ṣubú lóru sọ́lá ebi ń pa wọ́n wọ́n dì mọ́ nǹkan wọ́n tán pé hádá lébàní lébàní fúlà tàwọn kìnnìnì kọ̀ntínà tàwọn kìnnìnì kọ̀ntínà tàwọn kìnnìnì ebi sì ń pa àwọn sàhábà tán ṣubú lórí sọ́lá wọ́n sì sì faradà wọ́n kọ́ sí ànáwọ́ tẹ̀lé ànábi sallallahu ta'ala sọ́lá èyí ṣe ní ìsàn àwọn èèyàn ti tẹ̀lé òṣèlú lọ ẹ ti mọ rínú ọ̀rọ̀ wọn àti ṣe sí wọn sọ̀látù kọ́ sọ̀látù ni ọ̀rọ̀ billah hákìlù kúfù laysa kàfíràn ẹni tó wọ́pọ̀ àwọn kèfèrí wí kò ní di kèfèrí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ jáde lẹ́nu nìyẹn o wọ́n ní ẹja sáyé náà ayé láti sàkátó sọ̀hún ayé lẹ sí lẹ́dí balùkẹ́ àmọ̀jẹ́ ẹja ṣàtúnṣe o Fádà wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Abdullah ọba kó bá a san olùmọ̀ wa ní ẹ̀san rí. Fún ìbéèrè, ẹ lè pè wọ́n sí 07037268410. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.